وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه ومن سلك مسلكهم إلى يوم الدين أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام أدعوكم الله وبركاته ọba tí ó tún sọ wá di òní láti inú àánú rẹ̀ Ramadan ó di mẹ́ẹ̀ẹ́dógún lónìí tó ń túmọ̀ sí wípé ó ti pé ó ti dá sáàrin báyìí هذه رحمة من الله ونعمة من عندي ìkẹ́ kan lọ́dọ̀ Ọlọ́run lélẹ́yìí ìdẹ̀ra nínú àwọn ìdẹ̀ra rẹ̀ sí ni àbí Allah subhanahu wa ta'ala àwa tí àgbàdé lájì kọ́nà jẹ́ àlè ìgbà ìtókù àsìkò ọlọ́run bá aláàkókò àsìkò ọ̀gbẹ́ dáadáa nínú ọ̀rọ̀ àmà akọ̀rọ̀kẹ́ ọlọ́run bẹ fún ọ̀nàbí wa Muhammad ẹ̀ntọ́lọ́run wa ọlọ́run bá ní sàdékùn wọn ni kí àwọn ìbánikẹ́gbọ́n tó tójú ọ̀nà níbi tí ó fi jẹ́ ọ̀gbìn kìíyàmù lónìí a tẹ̀síwájú àlàyé àti ìtumọ̀ alkùnrán tí ma wáyé ní masalasi wa ní àwọn àkókò tí a wáyé áyà tí a bọ̀ sí lónìí o náà ni áyà ẹlẹ́ẹ̀kẹta lé ní ọgọ́sàn verse one eighty three aya náà ló ní ṣe pẹ̀lú nǹkan tí a wà nínú ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ àtàwọn àdájọ́ ó ní ṣe pẹ̀lú Ramadan bó ṣe jófin àtàwọn ìdájọ́ tó mọ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tó ti ṣe wọ̀síyà ìkàkọ́ọ́lẹ̀ lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ti ń bẹ lọ́rùn wa àti ẹ̀tọ́ tiwa náà ti ń bẹ lọ́rùn ẹlòmíì lẹ́yìn ìgbà tọ́lọ̀ bá ti ṣe lófin pé ká máa kọ́ tó sì ṣe ká máa gbẹ̀san ní ẹ̀tọ́ tó ṣe ní ọ̀ràn yẹn tẹ́nìkan bá tẹ̀ tó bá dáràn kí sọ́ọ̀t tó dáràn ọ̀páyàn àbúṣe yẹn kan tọ́lọ̀ bá ṣe ká gbẹ̀sán kan lára rẹ̀ ó ṣe ní ẹ̀tọ́ ó ṣe lófin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀wá pé àwa onígbàgbọ́ òdòdó wípé lẹ́yìn eléyìí ká gba àwẹ̀ ọ̀ràn èèyàn ló jẹ́ lórí wa o ọlọ́ọ̀bá sọ pé yá ayú alladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum لعلكم تتقون نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ọlọ́wọ́ bá ní yá ayyuhalladhina amanu ọlọ́run ń pè ẹ̀yin onígbàgbọ́ òdodo alladhina amanu yáni amanu billahi wa malaikati wa kutubi wa rusuli wal yawmil akhir wa bil ń pè ẹ̀yin tẹ́ nígbàgbọ́ sọ́lọ́run tẹ́ẹ̀sì nígbàgbọ́ sí àwọn màláíkà ọlọ́run tẹ́ẹ̀ nígbàgbọ́ sí àwọn tírà ọlọ́run tẹ́ẹ̀ nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ọlọ́run tẹ́ẹ̀ nígbàgbọ́ sí àwọn tírà tọ́lọ́run bá sọ̀kalẹ̀ láti sánmà tẹ́ẹ̀sì tẹ́ẹ̀ nígbàgbọ́ sọ́jọ́ kanyìn tẹ́ẹ̀sì gba kádàrá gbọ́ ọlọ́run ni kútìbà aláìkùm síyàm kútìbà aláìkùm àsíyàm ọlọ́run subhanahu wa ta'ala ó ní wọ́n ti ṣe ààwẹ̀ lọ́ràn ẹ̀lẹ́yìn lórí lárúbáwá wọ́n máa ń lo àgbékalẹ̀ báyìí àgbékalẹ̀ wọ́n wà lò ní passive way a máa pè ní eh, amákùn sígọ́tù mìjọ́l kútìbà ó yàtọ̀ sí kátàbà kátàbà ó ṣe lọ́ràn yẹn kútìbà wọ́n sí lọ́ràn yìí dọ́rọ̀bà wọ́n nà dọ́rọ̀bà ọ̀nà dúlìbà wọ́n lù lábá máa lò fún ìdí mẹ́ta alákọ̀ọ́kọ́ lè jà nígbàtí wọ́n bá mẹ́ tó ṣe nǹkan wọ́n máa lò aina al-mal suriqa owó ń dà wọ́n ti jí ta ló jí lọ́wọ́ àlà àmẹ́ tó wọ́n máa ń lò lọ́nà kejì wọ́n máa ń lo ọ̀rọ̀ báyẹn ní èdè lárúbáwá nílò wọ́n ṣe tí wọn ò ní dápọ̀ ẹni tí ó ṣiṣẹ́ yẹn lárúbáwá máa ń lò lil khawf nígbà tó bá ń bẹ̀rù ẹni tó ṣiṣẹ́ yẹn wọ́n mà ti gbé wọ́n mọ́ tọ̀bọ̀ ẹ̀rù ń bà wọ́n fẹ́ sọ lárúbáwá máa ń lò bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lè tààdì lábá máa ń lo àgbékalẹ̀ yìí láti fi gbé ẹni tó ṣe nǹkan tóbi láti sọ bẹ́ẹ̀ ni ẹ ṣe pàtàkì tó ọlọ́ba wa ni kútìbà alaykumu siyam wọ́n ti ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn lẹ́yìn lórí yáni òun Allah wọ́n ti ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn lórí ọlọ́ba wa lò báyìí ní láti gbéra rẹ̀ tóbi subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ní kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bá ti ṣe lọ́rùn àyàn lórí àwọn tó ṣáájú yín la'allakum tattaqun kẹ́lẹ̀ bá páyọ̀ ọlọ́run ìtumọ̀ ayà ìtẹ́báwò kìí ṣe ìtumọ̀ téèyàn ṣe máa wá ìtumọ̀ rẹ̀ káàkiri kódà tí a bá kọ́ basic Arabic knowledge yóò túmọ̀ aya straight bó ṣe lọ yẹn kẹ́lẹ́ bá tí aya tí ọ̀rọ̀ àwẹ̀ clear dé kì í ṣe nǹkan téèyàn sẹ́mọ̀ ní ẹ sẹ́mọ̀ pé túmọ̀ yìí sẹ́mọ̀ pé ó ní ojú mẹ́jọ ẹ̀pọ̀ lójú mẹ́fà èyí ó tún straight tẹ́ bá gbóná yìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kò lo ọ̀rọ̀ kankan bẹ̀ tọ́jẹ́ pé a sẹ̀mọ̀ dictionary káàkiri ká tó túmọ̀ rẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọwọ́ aṣọ kí wá làwọn àlàyé tí ń bẹ fún àyà yìí alimamul Qurtubi rahimahullah wọ́n ní àyà yìí wọ́n ní ọ̀rọ̀ mẹ́fà níbẹ̀ lábẹ́rẹ̀ táwọn fẹ́ sọ ń tàwọn àyè lè alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́ọ̀bá àwẹ̀ ọ̀rọ̀ méjì ni bẹ́ẹ̀bẹ́ tí ń tọ́ka pé ọ̀ràn yàn láwẹ̀ kìí ṣe nọmba fẹ́dẹ̀ nọmba túláàsì ni alákọ̀ọ́kọ́ ni kútìbà ẹlẹ́ẹ̀kejì ni àlà kútìbà àti kí ni o àlà tó wọn ọ̀rọ̀ méjì ni dúró ọ̀rọ̀ méjèèjì yìí ni lórí wípé àwẹ̀ ni tí ó sì sí lọ́dọ̀ àwa mùsùlùmí ẹnìkan ò ní sọ pé àwẹ̀ kìí sọ̀ràn yàn illa mu'anid illa mukhalif afẹ́sẹ́ pé illa kafir kọ́nùkà àwẹ̀ sọ̀ràn yàn ẹnìkan ò ní sọ bẹ́ẹ̀ illa kafir àríkọ́mọ̀ jẹ́ mùsùlùmí lẹ́nìyàn jẹ́ torípa nàbí sallallahu alaihi wasallam náà tó sọ fún wa wípé búniyà islam ala homs ní àdíta fábílá ibn Umar radiyallahu anhuma anábì ní wọ́n mọ̀ islam pa lórí nǹkan mẹ́fà shahadati allah ilaha illallah wa anna muhammadan rasulullah eléyìí ẹyọ kan ni a ti sàlàyé ẹ̀ ṣáájú ìjẹ́rìí pé kọ̀sọ́ba tó lẹ́tọ̀ sí jọsìn tó àfi Allah àti pàmẹ́bí sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́ọ̀bá ni eléyìí bá a ṣe wí papọ̀ ẹyọ ni ṣùgbọ́n ní ahọ́n méjì ẹyọ tó ní ahọ́n méjì ahọ́n ṣahadatu la ilaha àti ahọ́n muhammadu rasulullah ló fi jẹ́ pé èèyàn jẹ́ mùsùlùmí kọ́ mú kan nínú méjèèjì mi la ilaha yẹn mọ́ mú sẹ́rí muhammadu rasulullah mi gbà abu sufyan radiyallahu anhu ìjọta Abu Sufyan gba Islam radiyallahu anhu ó wá gbọ́ ànábì báyìí lẹ́yìn ìgbà tó ti bá jagun fún ọdún mélòó fún 10 plus 8 13 plus 8 21 fún 21 years now 21 years sẹ̀gbọ́n ànábì ṣe ìjà ànábì fún ọdún mélòó 23 21 are dín díẹ̀ làbú sùfíà fi gbógun tà nàbì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó lọ bá fẹ́ sàn yóò kú sànú rẹ̀ gbogbo táwọn tó ti fi gbógun tí ọjọ́ ọdún mélòó kan lọ bí ọdún mẹ́tàlá ọdún mẹ́wàá àwọn sì kú sórí ẹ̀ àwọn bí àwọn Umayyah ibn Khalaf àwọn bí Abu Jahl àwọn bí Abu Lahab subhanallah Abu Sufyan àánú ọlọ́run lè bá njọ́ tó fẹ́ gbà Islam ó wu ànẹ́mì bẹ́ẹ̀ ó ní ashhadu an ilaha illallah ọwọ́ akókọ́ sọ kejì wọ́n ní kọ́sọ́ ó ní amma hadha maziltu ataraddad fi ẹ̀rí kejì yìí ọkàn mi ò tí turu mo sì doubt wọ́n ní why hag tó bá fi ṣe lé òdi mùsùlùmí ọwọ́ àtọ́ òru mùsùlùmí. الساعة الآن الثانية وأنك رسول الله. gbàyẹn lọ́sẹ̀ di mùsùlùmí àyẹ́pẹ́tẹ̀ ma gba ashadu allah ilaha illallah tọ́wọ́ ní wàhánà muhammadu rasulullah yẹn wọn ọgbà jẹ́mà kò di mùsùlùmí kò di muslim irú ẹ̀ làwọn tí a máa pera wọn ní kùránì yóò àwọn kùránì sangiliti yóò ní kò sí dọ́kàn pẹ̀lú súnà kùránì sangiliti sẹ́ra nẹ́bí sọ pé nǹkan kan sẹ́ra rírọ ẹni bẹ́ẹ̀ ó jẹ́ ẹ̀sẹ̀ fún pé táyìmù bá tó ẹ̀kẹ́ni àwọn mà ti pèrún dúrin sẹ́pọ̀ náà sádùn àlà yóò fẹ́ kí wọn tó bá ti ń kí bá ẹ kà ra mú ni pé à ní wọn lọ fẹ́ kí rákà mẹ́rin rákà mẹ́rin ni wọ́n á fi hàn nínú kùránì bí tí rákà mẹ́rin tọ́lọ̀ sọ pé rákà mẹ́rin ni ẹ máa kí fún òun dórí kò lè rí láíláí torí ẹ̀ tó bá fẹ́ lọ kùránì sàǹgìlì títí sọ ní pé ẹsẹ̀ kí ni o mùsùlùmí ọ̀rọ̀ kan ni ó lè jẹ́ muslim abadan hatta tashhada allah ilaha illallah wa anna muhammadan rasulullah èyàn sì lè mú muhammad rasulullah kó fi ashadu an la ilaha illallah lẹ́kọ̀ọ́ pọ́síbù torí pé man ata'a ar-rasul faqad ata'a Allah ẹnì kò ní tẹ̀lé ànábì àfi kó jẹ́ ti tẹ̀lé Allah ó ní ìmáàmù afáwa albarbahari rahimahullah náà fi sọ ohun tíra àwọn sharh sunnah wọ́n ní ẹ̀yìnlá lọ́ọ̀mà lọ́ọ̀mà anna islam wípé tí ń jẹ́ islam huwa sunna o náà ni sunna ojú ọ̀nà tá nábì fi ilẹ̀ wà anna sunnata hiya islam in tá nábì sí fi ilẹ̀ tọ́jọ́ sunna rẹ̀ náà ni islam wala yaqumu ahaduhuma dúnà àfà ìkan ò lè ta kété sí kan ẹwọn kan ìkan ò lè dúó níbi kíkan dúó lọ́ọ̀kan yẹn wọ́n máa wà pọ̀ ni ibi tẹ́ bá ti rí pé wọ́n ní islam làwọn àti àwọn òṣèṣúná wọn sí islam so n clear jama wọn ni àwọn ṣe islam na wọn ṣe àwọn ṣe sunna o ẹ sọ fún mi pé ẹ̀yin ò ṣe islam o torí pé sunna ni islam islam ni kí ni o sunna anabi sallallahu alayhi wa sallam anabi ni utitul quran wa mithla o ma'a wọn fún mi ní alukur'an àti tọ́dà bíi kur'an kí ni tọ́dà bíi kur'an o sunna anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ojúṣe ọlọ́run ni àwọn méjèèjì ọ̀wá lè yára wọn hátà yẹ́lìjàlì jẹ́màlú fi sẹ́mìlì khiyà àyàfi tí ràkúnmí bá lè gba inú ihò abẹ́rẹ́ kọjá lókù tó bá jẹ́ pé ràkúnmí lè gba inú ihò abẹ́rẹ́ kọjá ó ní islam ní kùránì ò fi dúó níbìkan tí súnà ó dùn bò mí lójọ pé ẹni ránìkan ti ń takò súnà illa wa huwa islam àfikọ́jọ́ta islam ó lè máa kírun ó ní mọ́ tí láìkì súnà ń tọ̀hún ẹ bá ti lóun láti súnà kí ni ọ̀fẹ́ràn islam ọmọ náà bá yọ ní fi ń ṣe islam yẹn tó bá rọ opportunity yóò ṣe yóò kò ní ṣe islam nínú àwọn tó jẹ́ pé tó bá fẹ́ takò ẹ̀sìn tí wọ́n wá rọ́nà àbáyọ wọ́n wá gbàbí súnà wọlé ó lé ní kí ni àbúrò rẹ̀ rọ̀ tó gbà ní ìṣàtọ̀ ọdún ẹ̀rọ ọdún ànàbì ọdún mẹ́ta ọ̀nà ẹ̀lọ kí lọ́sí a lè gbà wá àdísì wájú ibo làwọn ọ̀bákàrí wà ibo ní kẹrìnàkẹ́ lẹ́yìn wọ́n ti gbówó fún àwọn ọ̀tẹ́ẹ̀sìn wọ́n láà wọ́n ti gbọ́ pé wọ́n á máa tako islam bọ̀ kò lè tako islam straight àfi kọ́ gba bíi skin wọlé o ibi sunna torí délé yìí islam èyàn ò lè pé títí tí ó fi gba ilé ìgbé alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wà ìkọ́mi sọ̀là yóò tó wá máa kírun ó di méjì wà ìta ìzàkà yóò yọ zàkà nówó rẹ̀ wà sọ́ọ̀mì ramadan yóò sì gbàwẹ̀ ramadan wà hajj yóò sì yóò ṣe hajj wọ́n sọ́hun alọ́ràn àyàn ni èwo lọ́jọ́ ọ̀ràn àyàn gbogbo ẹ̀ náà lásàlàyé tọ́ba bí a pé kí ni ń jẹ́ asọ́hun kí ni ń jẹ́ asọ́hun àwọn làwọn ń pè ní ààwẹ̀ a rí lọ àwọn olùmọ̀ atẹ́kẹ́ wọn kì í pè ní ààwẹ̀ tí wọ́n ga wọ́n ni asọ́hun asọ́hun torí pé asọ́hun ìtumọ̀ rẹ̀ ń lò èdè lágbáwá ó ní alimsak ìkóraró wà ádámù àti má máa lọ máa bọ̀ lábá máa kékeré ni o asọ́wù torí àtẹ́yàn bá dákẹ́ látàárọ̀ tí ọ̀sán kankan bóyá ẹgbẹ́kọ̀ lẹ́tọ̀ọ́ ní ṣẹ̀rẹ́ Islam àwọn mùsùlùmí àìgbáwé ọ̀rọ̀ haram ni kọ́ ni àmọ́ gbàwé ọ̀rọ̀ ní ìfẹ́ sọ̀rọ̀ kankan lónìí èèwọ̀ ni ànábì ọkọ̀ ṣùgbọ́n akinsak kéèyàn kóra ró níbi nǹkan ìnilábá máa ń ní sọ́wù ó lè jẹ́ bí ọ̀rọ̀ ó lè jẹ́ bí nǹkan míì nígbà tí rákùnmí bá dó tí ò lọ wọ́n sọ pé sọ́ọ̀mọ̀t ó ń ṣe síyàn gbàwé ó ní ṣe o sáwọ̀ èyí táwa ń gba ẹni là torí di eléyìí ló fi jẹ́ pé ọlọ́ọ̀bá sọ nípa Maryam فإما ترين من البشر أحدا فقولي للرحمن صوما إني نذرت للرحمن صوما ولن أكلم اليوم إنسيا ọlọ́run ní ìrẹ́ Mariam tó bá rí ẹnìkan nínú àwọn èèyàn tó kọjú sí ọ̀tá ń bọ́ sọ pé inni nadartu liyawma inni nadartu liyawma inni nadartu lirahmani sawma walan ukallima liyawma insiya sọ fún ọ pé hmm, èmi ò ní sọ̀rọ̀ kankan lónìí mo ti lérí pé máa gbá o àwọn akẹ́kẹ́ kò ní jẹun ni lá walan ukallima liyawma insiya ẹ̀wọ̀n kan ọlọ́ọ̀bá wa ń yíyan níbi ayàtọ̀ tẹ̀lé yẹn inni nadartu lirahmani sawma mo ti jẹ́rìí pé màá gbààwẹ̀ lónìí irú àwẹ̀ wa ni o wala ukallima al-yawma insiya mi ní bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀ torí ẹ̀ àwẹ̀ nínú èdè ìtumọ̀ náà ni ìkóraró tátẹ́gùn ọba fẹ́ máa ń sìn tó bá takú àwọn lábáwọ̀ sọ pé sọ́ọ̀mẹ̀t àríyá bìmánà atẹ́gùn kọ̀ọ̀kọ̀ máa fẹ́ iṣẹ́ máa fẹ́ ìtumọ̀ rẹ̀ nínú èdè òlélẹ́yìí ìkóraró ana asum mo gbà o nìmọ́nà wọ́n lè jẹ́ pé anil kitaaba mi ní kàn kankan lónìí mo rò pé clear mo gbà o ẹ̀ àwọn ẹ̀kí lọ gbà lónìí o mi ní bọ ẹnì kankan lọ́wọ́ masalan ni pé ṣùgbọ́n nú èdè inú ṣùgbọ́n nú ẹ̀sìn tábà ní kí ní jẹ́ sọ̀hún asiyan ọ̀nà ni al-imsak anil muftirat anil muftirat ìkóraró kúrò níbi gbogbo tí máa ṣe ẹnu minal akli wa shurbi wal jima kuro nibi jíjẹ nǹkan àti mímu nǹkan àti sísúnmọ́ obìnrin ẹni min tulu'i fajr ila ghurubi shams láti ìgbà tí alfajari ti yọ láàárọ̀ titi tí òòrùn ó fi wọ̀ títí o ọ̀rọ̀ fi wọ̀ bí níyà ti taqarrubi ila Allah pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ ṣe kí ni o ọfẹ́ súnmọ́ lọ àfi pé téèyàn bá jẹ látàárọ̀ náà kó mú nǹkan kan kódà pàyàwó rẹ̀ tì ṣùgbọ́n kò sọ àníyàn mọ́ sẹ́rẹ̀ ni ẹgbà wẹ̀ kọgbà wẹ̀ wọ́n mi fẹ́ mọ̀ kò ní lára kankan ẹ wo bí àníyàn ti tóbi tó àníyàn tí ó jẹ́ kẹ́nìkan gba ládàá lẹ́nìkan náà ní òní ní tí òfin ní sẹ́kí ni o iṣẹ́ kan náà wọ́n dẹ̀jọ́ ṣe nínú àwọn fáwọn mọ́sán pé àníyàn àníyà iṣẹ́ méjì ní máa ṣe wọ́n ni tumayizu alìbádátá mínàlì àdáàt àníyàn máa sọ̀pinya láàrin ìjọsìn àti àádá àtàsà eh, eh, ẹnìkan gbómi lẹ́nsìn àbẹ́nìkan bẹ́ sínú odò pẹ̀lú àníyàn pé òun fẹ́ wọ̀wẹ̀ jimá níjọ́ jimá àbí jẹ́nàbà ń bẹ lára rẹ̀ ọwọ́ bẹ́ sínú omi pẹ̀lú ní pọ̀ fẹ́ wẹ̀ jẹ́nàbà tó bá kò yọ́ lọ sàlàlà kó kírun àbí òní kírun ẹnìkan ń bẹ lára tiẹ̀ náà ṣùgbọ́n orú mú ọwọ́ jẹ sáré pé ẹnu odò ìjà ọwọ́ awọ́ látàárọ̀ ọwọ́ ibi wákàtí méjì ṣé ìdọ̀tí kankan kù lára rẹ̀ ẹni sọ ìlọ kírun kò torí àníyàn yìí máa sọ yìí máa ṣe yàtọ̀ láàrin àádà àti kí ni o ìbáadà ìsìn máa ṣe yàtọ̀ láàrin ìjọsìn kan sí ìjọsìn míì ìjọsìn kan sí ìjọsìn míì ẹni tí ń kí asiri lọ́wọ́ lápèjúwe ẹnìkan wá jọ ẹ̀rọ tó ń tí kì í irú ẹni tó jọ ẹ̀rọ tó ń kì í ṣé rákà kan wọ́n jọ kí Raka kan náà àwòrán kan náà bọ̀ kílẹ̀ nìkan kí o dúrì kílẹ̀ nìkan kí o kí ló mú iṣẹ́ wọn yàtọ̀ o àníyà torí ẹ̀ bí níyà ti taqarrubi ila Allah pẹ̀lú àníyàn ìsúnmọ́lọ̀ àṣẹ pé táníyàn bá ti kú ò níbi ìkórarọ́ ìkónurọ́ ìkó abẹ́rọ́ jẹ̀máà kò lè jẹ́ ààwẹ̀ mọ́ kò lè jẹ́ ààwẹ̀ mọ́ definition awa ilé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́wọ́ sọ látọ́pọ̀ ó so máa wẹ̀ ó sọ látọ́pọ̀ mọ́ ìkónúró tàbí sọ àwẹ̀ ká máa bẹ́ẹ̀ pé ìgbà àti sọ́lẹ̀ kan àwẹ̀ arínà àwọn ònà tó pé ní àwọn olùmọ̀ wá ní Yorùbá tán pé kí a ní máa ní àwẹ̀ torí pé àwọn mùsùlùmí wọ́n torí pé àwẹ̀ atara àìwẹ̀ ló ti wá atara àìwẹ̀ àwọn tí wọ́n mú túmọ̀ ìwà nígbà tẹ́sí délẹ̀ yorùbá tọ́níà kí ni iná jọ nítorí a máa ṣe iná wọ́n ní àìwẹ̀ ni torí pé àwọn olóòsàlàyé jọ̀hún àwọn náà láwọn àsìkò kan tí wọn kì í fi jẹun tí wọn kì í fi mu tó fi máa pa àwọn ìyàwó wọn tì í kódà láwọn àsìkò yẹn tábà fi lè kóra ró wọn ò tún ní wẹ̀ wọn á má pè ní kíni o àìwẹ̀ ọwọ́ ń lọ ń lọ sí àmọ́ pé àsopísì bẹ́ẹ̀ ní èdè Yorùbá àìwẹ̀ kàdí kíni o àwẹ̀ wọn kí àìwẹ̀ kíni àwa lè wẹ̀ tábà wà nù síyàm lè àbá lè ni lè kódà ẹni máa wẹ̀ wákàtí wákàtí ọbẹ̀ ká lọ wẹ̀ ó gbàgbọ́n tó tún mí mẹ́rin tó tún mí omi ọ̀sádùn náà fún rẹ̀ ó lè máa wẹ̀ nígbà tí ìbá ṣe páwọn wẹ̀ aṣáá lè máa pè láìwọ̀ kan ní ẹjẹ́ àmọ́ kò báwọn ọmọ yàrá haúsá máa pè pé kí ni a sùn mí siam siam àwọn àṣẹ kí ni a ṣe siam mo rò pé clear ṣùgbọ́n tá a bá pè ní ààwẹ̀ náà pẹ̀lú ìkìláàkù pé a ti máa ń tà ń hmm? a ti máa ń tà ń ṣe àkàtà bá ní ààwẹ̀ a ti máa ń tà ń gbà pé kò sí tó burú ẹ̀ ṣùgbọ́n kọjẹ́ síyàmù yẹn lọ dáa jù tá a bá ní ká gbé sínú síyàk ká ní pé a fẹ́ gba síyàmù a fẹ́ gba a fẹ́ ṣe síyàmù ó wọlé ju ká ní a fẹ́ ṣe a fẹ́ gbàwẹ̀ lọ mo rò kó clear ṣùgbọ́n bá a bá ní a fẹ́ gbàwẹ̀ náà kò láàmàṣá ata fìlìstìlá láàmàṣá ata fìlìstìlá kò sí láì fi ń bi àwọn stilahat àwọn technical words tí ọba ti bá ti agbékalẹ̀ mu tí ó sì yapa ẹ̀sìn irú ẹ̀ náà lọ́wọ́ náà ìran ìran pé kí làwọn rán afẹ́ lọ kírun kí ni ń jẹ́ ìrun afẹ́ lọ kí ọ̀run sọ́ọ̀rùn là ń kí ni <laughs> jẹ̀wọ́n à ẹ mẹ́jọ àwọn nǹkan yóò takò làákàyè wa nígbà tí iṣẹ́ ìwádìí ọba ti dúró oríṣiríṣi nǹkan tí à ń ṣe tẹ́lẹ̀ ó ṣeéṣe kọ́ rọ̀ǹgì abẹ́ ni torí pé ká sọ pé àwẹ̀ kìí ṣèdè Lárúbáwá àbídè Lárúbáwá ni tá a bá ní ìrún ṣèdè Lárúbáwá ni ìrún kí lọ́lọ́wọ́ bá pè fún asọ́lá àbẹ́ ẹ̀kọ́ ni asọ́lá lọ́lọ́wọ́ bá pè kí lọ́lọ́wọ́ pé àwọn asíyàn kìí ṣèdè Lárúbáwá torí ẹ̀ta bá rẹ́ńtọ́ sẹ́ pé èmi ò kírun tẹ̀ mọ́ fẹ́ ṣe sọ́lá àní rí lálàṣejù káwọn lálàṣejù bó tún ti gbé rí ó tún ṣe mọ́ fẹ́ ṣe sọ́lá kí ni mọ́ fẹ́ ṣe sọ́lá kìí ṣàlàṣejù torí pé sọ́lá lọ́lọ́wọ́ wí ọlọ́ọ̀bù ní ìhàn èdè lárúbáàsì ọlọ́ọ̀ fi sọ̀kalẹ̀ abẹ́ẹ̀kọ́ ni torí de eléyìí táwọn náà fẹ́ kírun níbo ni gbólóhùn yẹn gangan ti wá ó ṣe pàtàkì ká wá díẹ̀ náà àkànní kàn máa gba gbogbo ẹ̀ lọ́nà bẹ́ẹ̀ ẹgbàá ṣàgbà bẹ́ẹ̀ pé irun wọn náà wá látara afẹ́ kí ọ̀run ẹ dàpọ̀ tá a bá ń ṣe sọ̀dá sọ́ọ̀rù là ń kí ni kí là ń ṣe ìbáàdà à ń ṣe ìjọsìn kásìtẹ̀gbìrì kásẹ̀ allah akbar kákẹ́ kákẹ́ kákẹ́ àwọn ayat nínú alukoran kárùkù kásùjù kásálámà ó sì àwọn àjọ ó sì àjẹpọ̀ ọ̀run wọ́n ní ọ̀run nígbàtí ọwọ́ apẹ́ ọwọ́ àpàrí pé kíni afẹ́ kírun àsúnkì bàbá ọba di afẹ́ kírun ọ̀dà àwọn òkírun tiwa wọ́n fẹ́ ṣe kíni o afẹ́ ṣe sọ̀rọ̀ torí ẹ̀gbọ́n bá sọ ẹ má rí ní ẹ má rí ní kíni o aláṣejù torí pé ó súnmọ́ kọ́kọ̀ rẹ̀ tì jẹ́ ń tọ́sọ́ mo fẹ́ kírun lọ ṣùgbọ́n tá a bá la fẹ́ kírun náà ẹ̀ ń tọ́sọ́ ọ̀nà òsèké ni o kọjẹ bí torí pé láàmẹ̀ṣá hata filistira mọ̀rọ̀kọ́ clear ìyọ́n látọ̀ fi gáàdì ẹni torí di eléyìí àṣìyàn ó ní ládá tó pọ̀ tí ó sì ní ọlá tó tóbi nínú àwọn ìjọsìn anábì sallallahu alaihi wasallam anábì sọ fún akẹ́ ọlọ́run bá sọ́nà àdé ti kú dí sí anábì ni ọlọ́run ni kúlọ̀ amẹ́lì ibn adama láà gbogbo sẹ́tọ̀mù ànábì adam bá ṣe olóní illa sawm àyàfi as-sawm afáwẹ̀ fa innahu li wa ana ajzi bi èmi ni mo làwẹ̀ èmi ní sì sẹ̀sán rẹ̀ jẹ̀mọ́ àti kọ́nà àwẹ̀ Ramadan o ẹ̀mẹ́gbàgbà àti ìwọ̀nà àwẹ̀ Ramadan a sì ń sàlàyé ọ́ lọ́wọ́ àwẹ̀ ìkọnurọ́ ìmẹ́jẹun pẹ̀lú àníyàn pẹ̀fẹ́ sí kíni o súnmọ́ náà wọ́n ní yóò rí bẹ́ẹ̀ torí wípé asiam alamẹ́lì méjì kan bẹ́ẹ̀ tí ò sí ní gbogbo iṣẹ́ alákọ̀ọ́kọ́ ó ní pé asọ́hùn yẹ́mìnà omi mẹ́láàdì nafs wa shahwatiha ma la yẹ́mìnà ghayruhu min al-ibadat àwẹ̀ yóò léyìn sá kúrò níbi gbogbo nǹkan tí máa dùn mẹ́mì àwọn adùn kéèyàn wówó kúwò kéèyàn jẹjẹkú jẹ tó sọsọkú sọ àwọn yóò léèyàn sákò mẹ tó jẹ pé àwọn asẹ́ ìjọsìn yòókù kò léèyàn sákò mí kan hmm? alákọ̀ọ́kọ́ nù ẹni tó bá gbáwẹ̀ tó bá ti sọ ọ̀rọ̀ kan tí ọ̀dà wọn ní àfa ẹ̀sìn gbàwẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni wọn ní ẹ̀sìn gbàwẹ̀ wọn sọ bẹ́ẹ̀ fún ìgbà tó kí o dání tọ́ bọ́ọ̀tà tó parọ́ wọn ò ní sọ pé o sì kírun tán ni o sì ń parọ́ wọn ò ní sọ torí di eléyìí wọ́n ní eléyìí alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó ní pé asọ́ sírùn bẹ́ẹ̀nà abdi na rabbi látàrí pàǹgbáwẹ̀ àṣírí ni láàrin ẹrú àtọ̀bà rẹ̀ ló fi jẹ́ pé gbogbo adájọ́kọ̀ yìí ẹni tí ọba gbáwẹ̀ àlè mọ̀ pé kọ́gbà àfi bá sọ abẹ́ ni ọlọ́run kan gbáwẹ̀ ẹnì kèésì ṣe gbogbo ẹni tí ò jẹun ó ní kí ni o nílọ́gbà ọ̀rẹ́ ẹbí ẹ̀kọ́ ni anábì sallallahu alaihi wasallam anábì ni man lam yada' qawla zuri wal 'amala bihi falaysa lillahi hajatun fi an yatruka ta'amahu ẹjọ́ bá fi ọ̀rọ̀ búlẹ̀ àti wàá bú ọlọ́run ọba kò ní bùkátà sí àìjẹ àti àìmú rẹ̀ ó ti sọ fákúsọ gárígáàjì nìsín sọ̀rọ̀ àtọ̀tọ̀nù náà fẹ́ jókòó ni bọ́ọ̀lọ̀ ti ìrẹsì ọkọ̀ rẹ̀ náà tó gbá wẹ̀jọ kọ́mọ̀ ṣùgbọ́n wa náà ò lè mọ̀ àárín àtọ́ aláàlọ́wà ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo wọn bá tuntun wọn ń gbàwẹ̀ yìí ládàá wakọ̀ láwẹ̀ tá ń gbòkè wá papọ̀ ẹlòmíì déédéé ládàá pọ́gẹsàárì ni ládàá tí ó gbà ẹlòmíì déédéé kó kẹ́ ìlà ẹlòmíì déédéé kó kẹ́ àlàáfáàrì gẹ́gẹ́ bó jẹ́ pé ìrùntà bá kí náà ládàá rẹ̀ tàfáwùtù bẹ́ẹ̀ nẹ́bà níbi ti sọ sallallahu alaihi wasallam ládé àlómi kò ní ju déédéé tẹ̀dúrọ́tì lè rọ́ọ̀mù lọ gbogbo ọ̀hún pápátá tó kí ládé ọmọ agbára alákọ̀ọ́kọ́ ló gbogbo ikú bẹ́ẹ̀ náà là void bẹ́ẹ̀ náà làwẹ̀ tọ́jà pé èèyàn ò ní ma ta lọ́gbà ìta ni ọgbà àwẹ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá wọn sára sí sìn tọ́wọ́ á ti alápá alápá láàrin ìṣẹ́jú méje ti kí dórí tẹ̀ sáà bá sọ fún kọ́ àfẹ́ ẹjọ́ kọ́rẹ́tì yín sáà yóò ní àtọ̀ kí ni ọ̀gá pé ẹ má bínú o i'm sorry o oh. ẹ eh, tí ì kírun <laughs> ẹ lọ tó ràn yín kí torí pé bó ṣe kírun àmọ̀ pé kò kírun ṣùgbọ́n àwẹ̀ a lè sọ fẹ́nìkan pé ọgbà àwẹ̀ ẹnu ẹnìkan kan ọgbà àbẹ́ ẹ̀kọ́ ni àfẹ́ntà bá rí kó ṣe nǹkan tí yìí máa bá àwẹ̀ jẹ́ tó di eléyìí ọlọ́run bá subhanahu wa ta'ala ó fún àwẹ̀ ní ọlá tó pọ̀ wọn lára kò ní ká lọ bá nàbí sallallahu alaihi wasallam ọdún ìfìyọ́ sí ọ̀nà júwò ní ṣiṣẹ́ kan tọ́jọ́ ìpín iṣẹ́ yìí kò lẹ́lẹ́gbẹ́ wọn náà níbi ní aláìka bí sọ̀n yá a máa gbà wẹ̀ fa iná wula ìdílala tọ́ra àwẹ̀ nínú àwọn ìjọsìn kò nira ifá kò lẹ́gbẹ́ àwọn lẹ́gbẹ́ nínú àwọn ìjọsìn lànàbí sallallahu alaihi wasallam lọ́fi sọ fún wa pé àwẹ̀ tó dáa jù téèyàn máa gbà láwẹ̀ àṣegbọ́n rẹ̀ òun náà ni àwẹ̀ anábì wa Dawud àwẹ̀ anábì Dawud dáa jù yasumu yawman wa yuftiru yawman yọ gbàwẹ̀ níjọ́ kan yóò sinú níjọ́ kejì tó bá gbàwẹ̀ lónìí yóò jẹun níjọ́ kejì bí ṣe máa gbàwẹ̀ tiẹ̀ nu alayhi salatu wassalam bákan náà nabi sallallahu alayhi wa sallam nínú ọlá tó ti bá fáwọ̀ tá níbi sọ fún wa anábì tó bá dé ọ̀gbìn alkiyama géètì kan wà nínú àwọn géètì tọwọ́ náà jẹ́ náà yuqalu lahu ar-rayyan wọ́n mọ̀ pé géètì ẹni báàbù rayyan la yadkhul minhu illa as-sa'imun àwọn akẹ́kọ̀ọ́ ní gbajẹ́ tí wọ́n náà jẹ́ náà àfọwọ́n tí bá máa gbá wẹ̀ jẹ́mọ́ àti sọ̀rọ̀ àwọn rọ̀mọ̀dọ́nù sẹ́gbà rọ̀mọ̀dọ́nù ọkárí gbogbo wa ni kẹ́nìkan wọn alhamdulillah gbọ́ náà lágbàrọ̀ yá ni wọlé rọ̀mọ̀dọ́nù ọ̀ràn ẹ̀yàn ni o abẹ́ ẹ̀kọ́ ni ọ̀ràn ẹ̀yàn àwùlà àṣegbọ́rẹ́ ẹni tí bá máa gbà dáadáa àwọn àṣàbùrọ̀ yá ni ẹlòmíràn wọn máa jẹ́ pé gbogbo géètì wo ti máa pè àbí ọlọ́run sí àárọ̀ kan nù wọn tá géètì sàkásẹ́ ń pè géètì àwẹ̀ ọmọ pè géètì jihadi ọmọ pè gbogbo wọn sàmì ibi ni ọgbà àwọn kan bẹ báwọn tọ́jà pé gbogbo géètì ni ọmọ pè wọn ṣùgbọ́n àwọn sábẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ ń sí wa lọ́mọ aná kọ́lọ̀ ń sí wa lọ́mọ kọ́lọ̀ ń já sábà géètì kan ti <laughs> ẹnjú àbá rí géètì kàkàtà bò mú tiẹ̀ ta ọlọ́run méjèèjì wọ́n ta ọkọ̀ dìbẹ̀ ìkákò tiẹ̀ pé kò tiẹ̀ wọ́n kàn ti géètì mọ́ ni wọ́n bá dẹ́rọ̀ yára nà kì í ṣe bíi bójú ti sọ̀rọ̀ ní kíni èso ọ̀nà bíi ọlọ́run méjèèjì wà báyìí torí di eléyìí anábì sallallahu alaihi wasallam anábì sọ lè fún wa kálíbà àmọ́ pé ìkóraró ìjọsìn kan tó tóbi ni anábì sallallahu alaihi wasallam anábì sọ fún àná àdìtì mi anábì ni làkọlù fúnfà ní sọ́ọ̀ìn òórùn tí máa jáde lẹ́nu aláwẹ̀ atyabu inda Allahi min rihil miski ó dùn lọ́dọ̀ ọlọ́run ọba ju tùràrí àlùmísìkì lọ pé ah, èèyàn kọ́ra ró ọkọ̀ jẹun kò mú kò súnmọ́ obìnrin rẹ̀ látàrí àìjẹ rẹ̀ àwọn òórùn kan máa jáde láti inú rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni àwọn òórùn ti ń jáde kìí sẹ́nu ẹ̀ lòórùn ti ń jáde ibò lòórùn ti ń jáde o minan ma'da láti inú agbẹ̀dù tí jẹun sí àìní orin dọ̀la pọ̀ gbà wẹ̀ kò ní kó yẹn jáde ìní jẹ́ pé inú àwẹ̀ súnà ni èèyàn orin lọ́sàn-án àwẹ̀ kò ní kó oorun yẹn máa jáde lórí kèé sí òórùn ẹnu rẹ̀ òórùn bọ́ ni o òórùn inú rẹ̀ tó ń jẹ anabi sallallahu alayhi wa sallam ó ní atyabu inda Allahi min rihil misk ó lóore lọ́dọ̀ Ọlọ́run ju tùràrí àlùmísìkì lọ nínú àwọn ọlátàwẹ̀ ní nìyẹn ẹ tún wá máa wò nínú àwọn ọlátàwẹ̀ ní anabi sallallahu alayhi wa sallam anabi ni ya ma'shara shabab anabi ló ń pè ẹ̀yin ọ̀dọ́ la ń gbá man istata'a minkum al-ba'ata falyatazawwaj ẹ̀ ń bá lágbára àti lè ṣèyàwó nù yín tọ́lágbára ànáwó ó lágbára tí ó fi náwó fún òbí ó sì lágbára tí lè súnmọ́ obìnrin fálẹ̀ tazawwaj kọ́ máa lọ kọ́ya lọ fẹ́yàwó kọ́ya fẹ́yàwó wa man lam yastati' ṣùgbọ́n tí kò bá lágbára fa alayhi bi sawm arábìnrin kọ́ya lọ máa gbààwẹ̀ kọ́ lọ máa gbààwẹ̀ kò ní kọ́ lọ máa kírun kọ́ lọ máa yẹra fìlà kọ́ lọ máa gbààwẹ̀ torí pé kọ́mọ̀ gbà wẹ̀yí oníkíni hmm? o agọ́bdùlẹ̀ basọ̀rọ̀ ahsan ilfarj yóò múlẹ̀ rẹ jù rẹ̀ ńlẹ̀ tẹ̀mùtẹ́ àbá gbáwẹ̀ kọ́lá tẹ́ àbá sẹ́ẹ̀sì wòkú kílẹ̀ yàn sọ astagfirullah ìgbàtẹ́ yàn bá gbáwẹ̀ ó lè mọ́rẹ̀ ti sastagfirullah gan yọ ọkọ̀ gan tọ́lọ́lọ́m ní pẹ́pọ̀ tẹ́ àbá èyàn ní fẹ́ wòkú ẹ wo alternative tánàmì fáwọn tí wọn ò rú ó fẹ́yàwó

gẹ́gẹ́ bá ṣe ṣe lọ́rùn yẹn láwọn tó ṣáájú yín iṣẹ́ àwọn lọ́rùn yẹn fi bidayati islam nígbà tí islam ṣe bẹ̀rẹ̀ nígbà tí islam ṣe bẹ̀rẹ̀ wọ́n ṣe ààwẹ̀ lọ́rùn yẹn pẹ̀lú pé ààwẹ̀ mẹ́ta ní oṣù kan tí a bá ti gba mẹ́ta ní oṣù kan ó ti gba ààwẹ̀ náà nù ságbà mẹ́ta ní oṣù kan ṣùgbọ́n gbà tó di ọdún kejì ìjìra tánàbí sallallahu alaihi wasallam tánàbí délùú Madina ọlọ́run bá sọ kalẹ̀ pé ká máa gbà nínú oṣù Ramadan ká máa gbà nínú oṣù Ramadan nínú fi gbogbo nǹkan àwẹ̀ tá nàbí gba àwẹ̀ mélòó ni o àwẹ̀ mẹ́sàn-án sallallahu alaihi wasallam ọdún kejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ ìkẹsàn àti kelo ìkẹwàá ọdún kọkànlá kú nínú oṣù kelo nínú oṣù kẹta oṣù kelo àti mọ́gbà oṣù kẹsàn-án torí ẹ̀ màá mẹ́sàn-án náà nígbà sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́ọ̀bá ní kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lọ́rọ̀ ìrìnà lórí àwọn tó ṣáájú yìí àwọn olùmọ̀ọ́sán jẹ́ awẹ́wó iná ṣe lọ́rọ̀ ìrìnà lórí àwọn tó ṣáájú wa sẹ́rọ̀mọ̀dán ni àbáwẹ̀ ní àbúrò àwẹ̀wò ọ̀rọ̀ pọ̀ mẹ́lọ̀dọ̀ àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ wọn ni kama ti bẹ́ẹ̀ bí ayà yẹn wọ́n ní káfíń ní tẹ̀sílẹ̀ irú ààwẹ̀ tẹ́sẹ̀ lọ́rùn àyàn fáwọn tó ṣáájú yìí irú ààwẹ̀ bí ká sọ pé anta kàrìmà ìwọ́dà gẹ́gẹ́ bí Umar ọ̀dà gẹ́gẹ́ bí Umar àfi wọ́n wẹ́ra wọn àbẹ́ẹ̀kọ́ ni ọmọ bá ní kama kùtìbà gẹ́gẹ́ bá ṣe ṣe lọ́rùn àyàn fáwọn tó ṣáájú yìí gẹ́gẹ́ bí yẹn irú gẹ́gẹ́ bí wò ni. irú àfiwé wo ni sáwọn wa Ramadan fáwọn làwọn ní ni ńbẹ làwọn olùmọ̀ ti wá ṣàlàyé pé ọlọ́ọ̀bá Allah subhanahu ó ṣe lọ́rùn èèyàn fáwọn tó wa hmm? àwọn sọ pé bí Ramadan ṣe jọ́ràn èèyàn fáwa ńlọ́jọ́ràn èèyàn fáwọn abala àwọn wọ́n pé bó ṣe èèyàn èèyàn fáwọn náà àwọn kan ní pé Ramadan ọjọ́ náà yàn fáwa ṣùgbọ́n fáwọn kan ṣáájú wa wọ́n ṣe ààwẹ̀ lọ́rọ̀ yàn fáwọn náà kì ṣe irú ààwẹ̀ tiwa ṣùgbọ́n àwòrán bá a ṣe máa gbá ààwẹ̀ wọ́n ṣe lọ́rọ̀ yàn fáwọn náà àwòrán bá a ṣe máa gbá ààwẹ̀ tá à ní jẹun lọ́sàn-án ṣùgbọ́n tó yàtọ̀ bí ààwẹ̀ wa àtàwẹ̀ tí wọ́n gbà náà ò ní pé lóru táwọn bá fi lè sùn tó bá fi lè sùn lálẹ́ báyìí wọn ò gbọ́dọ̀ fi nǹkan kan kanu mọ́ tí ó fi di òrujọ́ kejì tóòrùn ó fi wọ̀ wọ́n ní tó yàtọ̀ bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n àwọn ti wà wá lè sùn nígbà wá di sahur wọ́tù eh, saha àsìkò sàárì kí lá di ọ àjẹ àjẹ sahur ṣùgbọ́n àwọn tí wọ́n táwọn báyìí lè sùn báyìí wọn ò ní lè jẹ kankan mọ́ wọ́n ní tó yàtọ̀ nínú ọ̀wẹ̀ wa àtàwẹ̀ wọn nù ẹ́ àwọn olùmọ̀mí sọ yí pé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ó àwẹ̀ èèyàn fún wọn gẹ́gẹ́ bó ṣe ṣe èèyàn fún ó ṣe fún abẹ́ ṣe fún àwọn wọ́n wá chẹ́ǹjì àwẹ̀ yẹn wọ́n lọ gbọ́n ọjọ́ tọ́lọ́ọ̀bá ṣe àbí twenty nine ní fáwọn náà àwọn wá chẹ́ǹjì àwọn Christian wọ́n ní bá wọn ṣe chẹ́ǹjì ní pé kánú wọ́n máa gbàwẹ̀ lásìkò ooru wọ́n wá rí bẹ́ẹ̀ kí ní ìnira wọ́n ká ẹ̀sẹ̀ndì ẹni wọ́n kà mọ́ àsìkò mí wọn ni fàjàlú fi ṣítà àwọn kà gbé lọ náà tútù ni nínú ọyẹ pé à oòrùn ní pọ̀ so that èèyàn ní nífìlẹ̀ rẹ̀ dáadáa wọ́n ní alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn onípìlẹ̀ ọgbọ̀n ni ṣùgbọ́n wọ́n fi kún báwọn náà wọ́n fi kún wọ́n nìkan nu àwọn pásítọ̀ wọn ọ̀sà rẹ̀ wọ́n bá ní ọlọ́run tọ́ba lè fún pásítọ̀ wa ìlàlàáfíà á sì fi mẹ́wàá kan àwẹ̀ wọ́n kàn fi mẹ́wàá kan ní ọba dogoji wọ́n ní wọ́n bá ń gbogoji lọ wọ́n ń gbà lọ wọ́n ń gbà lọ wọ́n ń gbà ọba kọ ọjọ́ kan tí wọ́n ṣìnà ọkọ̀ ọjọ́ kan tí wọ́n gbà wọn tán wọ́n kàn jẹun ni a wọ́n nípa wọn jẹun fa fa wújì á fáwọn ahadihim ẹnu kan náà àwọn pásítọ̀ wọn ọba tún di pé àárẹ̀ ẹnu bá tún wú wọn a wàhálà mi ló tún dé wọ́n bá tún mọ̀ mí fúnra wọn ìtọ́ bá tún lè jẹ́ ọgbádùn á tún fi mí kún àyíká tún dé àdọ́ta tẹ́ńgbà wọ́n bá kà láfa ara wọn ṣùgbọ́n gbélẹ̀ mélòó láwọ̀ yìí o ọgbọ̀n lọ́lọ́wọ́ bá Allah ló ṣe lé wọn lórí eléyìí aláàtìláfi àbẹ́nẹ̀lẹ̀ ọ̀làmà ọ wà lórí ìyapẹ́ ti mi lọ́dọ̀ àwọn onímímọ̀ wípé àwẹ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala bó ṣe sẹ́lọ́ràn àyàn fáwa olóṣẹ́lọ́ràn àyàn fáwọn náà yálà láwòrán bá a ṣe máa gbà ni o àbí ló ń kà ní ìbámu sí ìyapa ẹnu tí ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí eléyìí ọlọ́ọ̀bá aláṣùláàrùn ọ̀tá sọ pé la'allakum tattaqun kẹ́ẹ̀lébà ní ìfàyọ̀ ọlọ́run àwọn nǹkan míì tún bẹ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ ní o táàtù sọ lórí ààwẹ̀ ṣùgbọ́n lónìí insha Allah ta'ala ibi ìlà dùn tó bá di ọjọ́ sábt insha Allah àtúwá tó àyà ẹnu àtàwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ lórí àwọn àyà yìí abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó ṣe ní rọrùn fún wa kéde kan bẹ tí a fẹ́ kéde fúnra wa lánàá bọ̀tà àwọn èèyàn ti túká ìkéde yẹn ni pé naam naam naam. ìkéde yẹn pé insha a ti rí pé àwọn ti ń ara wọn ó sì ń jẹ́ kásìkò yan kọjá níta lámàfíṣe kọ́mọ̀bà súwa náà ni naa tá dá lu wákàtí kan jókòó tá a bá ti wákàtí kan àtààbọ̀ bóyá torí àwọn ìbéèrè yóò sọ yìí yóò sọ ọ̀rọ̀ náà àbí ni torí ẹ̀rọ fún ọkùnrin láti jọ sábtì bí ara kéékèèké á ti wá àwọn àgàjì ó ti wá gbé káàkiri ẹ bá níbèrè ó ti kọ ìbéèrè tó ní sọ́dà tí bẹ́ẹ̀ yẹn láà máa kà láti fi dáhùn béèrè bó bá jẹ́ mẹ́wàá náà ni tọ̀ bó bá jẹ́ márùn-ún ni kò ní jẹ́ pé ẹni tí ò tí ò dà ní ìbéèrè tẹ́lẹ̀ ìbéèrè kẹtẹ́ yẹn dáhùn lọ́nà lófin ní ìmíràn tún ní béèrè at the end of the day alùpàdà kò ń bi laago mẹ́rin tá a bá ní àmà béèrè béèrè lọ ní aago mẹ́rin lákò ń bi yóò sì jẹ́ nira fún wa àti fún ẹ̀yin náà kọ́lọ̀ ọba aláàkọ́ mọ̀ fara ní ẹnìkọ̀ọ̀kan wa torí délé alfa ìgbà béèrè ló dìbà sí máa béèrè ní one two three àfúrà wa nọ́mbà bọ́tọ́ bá ti di ìjọ sábtì iṣẹ́ ẹ̀lá á máa kọ àwọn ìbéèrè yẹn sínú pépà ni kọ́lọ̀ ọba aláà kí yóò ṣe àmójúkòfẹ́ nìkọ̀ọ̀kan wa wallahu ta'ala ala wa ala wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh naam one two three four naam. عليكم السلام náà. ìbéèrè náà. ok. jazakallah khairan bẹ́ẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ rí tọ́lọ́mọba aláàsánú aláwùjọ wa. kọ́nọ̀bá aláàsáàmù aláwùjọ wọn anábi sallallahu alaihi wasallam anábi ni ya umul kauma akọrọwùhùn bí kitabillah ẹn tí ó máa ṣe máa mọ àwọn èèyàn oná lẹ́ntọ́ ma kùránì ké jù nù wọn tọ́mọ kùránì ké jù nínú wọn tọ́bá jẹ́ pẹ́ bí kùránì sàwà wọn dọ́gba fa'alamuhum bisunna ẹ̀ńtọ́ntọ́ ma sunna ọmọ kéw sunna yé oní ọjà ma ẹnìkan lè ha Qur'an tó tọ́ ṣùgbọ́n bí irun bá dárò kọ́ mọ́ o ṣe tún ṣe ṣùgbọ́n ha ẹ jẹ́ tọ́ ha Qur'an ó dẹ̀ máa kà bọ̀ tí sùjúdù sáwù bá gbé bọ́yọ́ fi lé àbófin ó dínkù àbó ṣe ṣẹ́kù lórí irun kọ́ mọ́ o ṣe tán ara rẹ̀ ṣùgbọ́n ara ẹnìkan tí ọ̀ha tán ó sì máa ké dáadáa ṣùgbọ́n gbogbo ohun tó túrun tó dé yé kó ń jẹ́ máa mú lóore ju ẹni tí ọmọ tí ó fi tán ara rẹ̀ lọ títí tẹ́ ẹni tí ọmọ náà fi lọ kọ́ àwùjọ táwa wà ó ti dà àwùjọ pé báyọ̀ lómi lọ kọ́ mọ́sálásí nínú ilé rẹ̀ ọkọ̀ sẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ òun náà bá wò pé ìmáàmù wò náà ṣe òun náà kà bọ̀ wájú ní bá ń fáwọn òun náà bá dì máàmù àbí ńgbà tó ti ẹ̀dá àwùjọ yẹn wọn àti ẹ̀rẹ́ ni tó lè kírun ẹ̀gbẹ́ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé wọn ọ̀rẹ́ tó competent òun náà ni wọ́n fẹ́ rí pé àwòrán ẹ̀sìn ń bẹ lára rẹ̀ ṣe nǹkan pọ̀lọpọ̀ tá a máa ń yàn mọ́mù lónìí nù ẹni táwòrán ẹ̀sìn ti ń bẹ lára rẹ̀ wọ́n bá fi jẹ mọ́mù wọ́n bá fi ṣe mọ́mù tán òun náà wá lọ gbìyànjú kọ́ńgà àmọ́ náà làwọn ti gbé lòun lọ́rùn yìí o kó tètè lọ ìrú ara rẹ̀ lé kí ó kọ́mọ kùránì ké dáadáa òun náà sáà ń kírun pẹ̀lú gángàdúbì títí ń ké bọ́lá jọ yìí gẹ́rin gángàdúbì ìsàbí ń kírun irú ẹni ìsà ń kírun ní káfátíà tẹ́pẹ́ gbogbo ara wọn pé kàkùkà ní ká sáà lékírun lẹ́yìn rẹ̀ èèwọ̀ ni àlékírun lẹ́yìn àlékírun lẹ́yìn àníhùn tó gbọ́n tí ọba tí fátíà rẹ̀ ọba ti da irun rẹ̀ ọ̀dà ẹni fátíà rẹ̀ ọba ti da irun rẹ̀ ọ̀dà kódà tí fátíà rẹ̀ bá da ọmọ ọ̀nà kọ́mọ́ sí ka fatiha fatiha ṣùgbọ́n àwọn àyà tí máa kà lẹ́yìn fatiha yìí yalhanu fiha lahnan jaliyan ìmọ̀ sí àwọn mistake kan mẹ́ta àmọ̀ sí obvious mistake tó jẹ́ pé àwọn mistake yẹn ìyẹn máa change ìtumọ̀ ìyẹn máa bà túmọ̀ jẹ́ bíbi tí fatiha wà yóò fún dọ́mà bíbi tí dọ́mà wà yóò fún fatiha. wa kallama Allahu Musa taklima òun bá ń kà bá Musa sọ̀rọ̀ Musa lọ bọ́lọ̀ sọ̀rọ̀ ọwọ́ di dóma ọwọ́ dóma di fatia àwọn change ẹ wà gbogbo bàbá yìí máa nà ẹ lọ bá ń kéwò ẹ lọ ara yín sílé kéwò alhamdulilayi ayé ti kan ẹ̀kọ́ àgbà ti wà weekend nígbà tẹ́ bẹ̀rẹ̀ lọ́dún kan báyìí kìlá o ó ti dá bàbá ìmọ̀ mọ̀sá yà pé kí ni bá a sì máa kìlọ̀ lẹ́yìn náà ẹ má kírun lẹ́yìn ẹ̀ mọ́ torí pọ̀ nǹkan ló nìrun aláàlọ́ yín kírun yín fún àbẹ́ ẹ̀kọ́ ni nígbà tó ń tẹ́ wá ń kírun lẹ́yìn rẹ̀ ọ̀sìn sẹ́tà àti sẹ́tù sẹ́wọ̀n fatuwa lẹ́jìnà tó dá ìmọ̀ kí ẹ sọ̀rọ̀ tó àlàwà ń sọ àwọn ẹ̀sà àfa o ọmọ kí ó lẹ̀wà o fatuwa àwọn àfa lẹ́jìnà tó dá ìmọ̀ nínú Saudi Arabia hmm? láyé sheikh ibn baz sanjó lórí wọn gbà náà ó ní wípé èèwọ̀ ní ẹ̀gbọ́n kí ó náà yàn rẹ̀ mọ̀tá pé mistake ti máa ṣe àwọn mistake kéékèèké ni bóyá ibi tí má dùn wá má dà ọgẹ àbí tí ó sì má dùn ọ fagùn ọfẹ ni kọ́ọ̀lá inni abdullah ọwọ́ ni kọ́ọ̀lá inni kẹ́kọ̀ọ́ àwọn ọmọ nǹkan máa ṣe báwọn òun náà sábẹ́ kàbí imam sùdẹ́sì <laughs> yóò wá fagùn mẹ́mẹ́mẹ́ ọba ní ọfẹ́sẹ̀ bàdíù ọba ní bàdíù ẹgẹ́ ti ó fi má dùn síbi tí ó sì má dùn kò chẹ́ǹdì ìtumọ̀ irú yẹn ah, irú yẹn a máa tún sí ṣùgbọ́n àní náà ní kí o lẹ́yìn rẹ̀ mọ̀ bá a máa ṣàtúnṣe rẹ̀ gbọ́n tí ìtumọ̀ rẹ̀ bá bàjẹ́ ìtumọ̀ tí ń kà bàjẹ́ àbí ọmọ fati àtú àní kí o lẹ́yìn rẹ̀ mo rò clear torí ẹ̀ tètè sọ fún mọ́mọ́ ìgbẹ́tọ̀ ìmọ̀mù ẹ lọ kí o ọba tí wàá lẹ kí o sí àwọn ò ní kí o lẹ́yìn ìwé mọ sẹtẹbà dìklẹ fún màmù báwọn kò ní ìmọ̀ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ wa máa tara wa a máa bẹ̀rù kẹta ní àsọ fún màmù à àwọn àfáà lé o wọ́n máa ṣèkà sí yan o tàbí àsọ ẹ sọ fún màmù tì màmù fatia tẹ́ ẹ̀ bá ti lọ kọ́mọ́sẹ́ ké èmi ọ̀lọ́ ọmọ kírun bò mí kálás kálá mọ́ ó ti tán tó bá ti rí pé à ẹ̀yìn kó ẹlòmíì náà kó yọ ọmọ lọ́rùn wọn ò ní kọjú òfin lọ ọjọ́ ilé ike o weekend sáàdẹ̀sẹ̀ wọ́n láì àwọn àyínmọ̀ kan bẹ́ẹ̀ tí mo mọ̀ dáadáa jazakumullahu khairan wallahi hátà nínú ọjọ́ yìí mo mọ àwọn afáàtọ̀ yìí pé wallahi wọ́n sì wálé ike o nílé kí wọ́n táwa ti ń kọ́ àwọn èèyàn mo mọ́ sàdúrà fáwọn ìmọ̀ mi yẹn ti ń bá rẹ̀ kó barakallahu fikum wọn ò wọ́n pé àwọn níjà náà wọ́n wàá jókòó nù class wallahi imam tó lérò ẹlẹ́yìn fa yóò sì jókòó sínú class òun náà máa kọ́ tawhid yóò máa kọ́ síra wọ́n kọ́ tajwid àwọn arìnpẹ́ wọn ti ń yàtọ̀ kí wọn náà ti ń yàtọ̀ gbogbo ẹ̀ ti ń yàtọ̀ mọ́ṣáláà wọn ò fi gírímàkà ìkún pọ́pọ́lọpọ̀ àwọn àyímọ̀tá wa ń lọ nìyí takabiru ọmọtọmọtọ ni wọn girimaka ipọ tàbí alẹ́lọ́mí ọmọ fati ake yóò máa bínú ní ìjà ṣé wá máa ké ni nígbà alẹ́ máa ké ṣé àwọn ṣé èbúwa ni ẹ máa ké lọ́kọ́ kálàs torí ẹ̀ tó máa fẹ́ tẹ́sì pé ẹ̀ afẹ́ máa ta ní ọjẹ́ máa mù kí la máa kọ́kọ́ tẹ́sì o kìrọ́ à wọ́n ní káwọn èèyàn jẹ́ máa gba ọyá ẹ̀sọ̀ pé ọkọ̀ yín ẹ̀sọ̀ mi tó kàn pé ẹgbẹ́ jẹ wá ọkàn bíi márùn jọ kí bẹ́ẹ̀ máa wádìí ni pé ta ni wà rẹ̀ dáa ẹ wo ìbàjẹ́ mẹ́sẹ̀ máa ń yàn máa láwùjọ wa yìí nǹkan burúkú ni ta ni wà rẹ̀ dánú wọn wọn ni àfáà Yusuf wa tí wọ́n dáa àfẹ́ ìlú mo ti ti bá kọ́ńdọ̀ járe ẹja wọn wọn bá jà á ta ló kọ́ ọmọ kùránì kejì lẹ́kọ̀ọ́ wò ta ló kọ́ ọmọ kùránì kejì tẹ́bá tí ẹ tọ́ ọmọ kùránì ké eléyìí máa ké eléyìí ọmọ ké ẹ tí ọmọ kẹ ti kọ́kọ́ já òun ná kọ̀bá àmọ́ kéwù gan lọ́dá bàbá wọn ti kí ọ́ tẹ́ni tọ́gójì ọdún ẹni wọn ọmọ kùránì ká orí ẹgbẹ́ tí ọmọ kùránì ká kí wá lọ́mọ ọdún bọ́ sàmù ọlọ́ọ̀ àmì bẹ́ẹ̀rẹ̀ kejì náà Now, now. sáfù noodles bọ́yọ́ lódò tá a sọ náà ìzákùnlá ọ̀fà tó kìí ṣe sẹ́dá àwọn báyìí lánàá àtàbí bìkàlà mi ọ̀rọ̀ wọn á ṣe bí odò owó sí odò tí ń bẹ ní left o one one náà o four four kí ni à four four forty four ah my number is o eight four yọ yọ kò mẹ eighty four ẹ̀ kakún irú àwọn báyẹn ẹ̀ tàn fún àwọn rí fura àwọn tó pé ìlú tó dàrú ni ni wọ́n fi ń pe irú àwọn báyẹn sọ̀rọ̀ ẹ̀rọ pé báyìí pé dàrú irú àwọn ẹ̀jẹ̀ sọ ẹ̀ka máa lábàá àwọn yẹn sọ̀rọ̀ ni àwọn náà ń kéwú lọ́wọ́ nínú àwọn wọlá táyé pé bíi tẹ́ pé àwọn àfa kọ́ àwùjọ wa ni à àjọba ẹ̀ tó àwọn kọ̀ọ̀kan rẹ̀ tẹ́ kẹ́kọ̀ọ́ gidi ìgbọ́n tó kọ́ máa bọ́ sànù wa bí ìlú ṣe rí ni nígbà tí wọn ò sẹ́ ń pẹ̀ntọ́ bẹ́ sọ̀rọ̀ kẹ́tí wọ́n pé ń tọ́ bẹ́ sọ lọ kọ́ wa okùn bí ọ̀sẹ̀ kan wọ́n ti kà wọ́n ti fáwọn ọ̀fà ńlá ńlá lè yóò fi dé ta lẹ́nu ni yóò sì gbà pé ẹni tí òkùtò rè ọwọ́ náà tẹ́ àfààyàn ọ̀bá sọ́ra ìmẹ̀ náà ẹnu ẹ̀ tí ọ̀bá sọ́ra ó lè já tùbọ̀ tẹnu bú ní ọ̀pàrà gbẹ̀yìn rẹ̀ àbí kó túbá torí pé dídí ní ma asfadal ntọ́ba ti bọ́ sísàlẹ̀ kókósẹ̀ méjèèjì fàfi náà báyìí kọ̀ọ̀kọ̀ kò sẹ́ yí hadithun thabit fi Bukhari kò sẹ́ yí ntọ́ba ti bọ́ sísàlẹ̀ kókósẹ̀ inú náà ní báyìí sẹ́ wínú sallallahu alaihi wasallam tánà bí ọba wí ni àwọn òní wí àgbọ̀rọ̀ sọ tánà bí ọ̀sọ́ sallallahu alaihi wasallam ah, kọ̀sẹ́ tí ọ̀fẹ́ look fine now kí wọn náà wọ agbára kọ́ máa wọlẹ̀ ṣùgbọ́n bàbá ti wá rí nǹkan tó dè wá à ah, bó láti wá láwùú ẹ̀dá kò sí aláàtá lẹ́fi aláàtá gbáyà sí ni ọlọ́run sọ́nà alukurọ́ọ̀nì ọlọ́run ni khudhu zinatakum inda kulli masjid ọlọ́run sọ́nà àyàmì ọlọ́run ya bani adam qad anzalna ilaykum libasan yuwari sawatikum warisha ọlọ́run ni ya bani adam ọlọ́run pẹ̀yìn ọmọ nabi adam qad anzalna ilaykum libasan àti sọ aṣọ fún yín láti sẹ́nà yuwari sawatikum kásọ̀ yí ọmọ bo ìhòòhò yín wàrí ìṣà yóò sì máa dáàbò bò yín kúrò níbi òtútù àti bí ooru ẹ mọ̀ wọn kan ọlọ́wọ́ ni wà lè bá aṣọ tákùwá dáàlè kàfáyì aṣọ ọ̀bẹ̀rù ọlọ́run lọ́wọ́ dáàjù afáàní níbẹ̀rù ọlọ́run ọláà ló fi máa máa yí ọ̀rọ̀ ànábì padà elówó fún tí wọ́n fún ní five hundred thousand olùrò tẹ́ ti pé yìí ọ̀dà kan fún wọn five hundred thousand ṣé yóò mi láti ṣe lọ́dún tí ń bọ̀ ni ṣé yọ̀nà láti jọ ti ń bọ̀ torí ẹ̀ ní tá àná bisọ ewu ọ́nà èèyàn gbọ́dọ̀ yí padà ọlọ́run ní kúndùn sí náà tàbí inda kulli masjid gbogbo àti ẹ bá fẹ́ forí balẹ̀ fọlọ́run ẹ wọ ọ̀ṣọ́ yín asọ̀tọ̀ dáa la máa ń wọ̀ kírun la fi máa ń sọ fáwọn èèyàn nígbà wà mọ́sálásí ṣe mẹkáníkì aṣọ mẹkáníkì náà ló gba mọ́sálásí ah kí ló dé kí ló dé wá sọ gidi náà torí pé ìrùn lọ ọlọ́run bá lọ bọ̀ wá wọ́n aṣọ tó dáa kódà kó tó fi pẹ̀fúm sára tó ọba ní lásìkò òun súnà ni aṣọ tó dá alámọ́ àkírun nínú ẹ̀sìn ní òfin sẹ́gbà láyé ní òfin dá tó kéèyàn láwọn aṣọ kan pé mọ̀ ń faṣọ ilé ìkírun ni àwọn ọ̀mọ ẹ̀rí ẹ̀ ká bàbá aṣọ tó máa fi kásùbà mọ̀ fẹ́ pé ọkọ̀ àwùjọ wa ẹgbẹ́ àti láwọn aṣọ tó máa fi kásùbà jẹ́ agbádá nìkan àtọ́bàtẹ̀tẹ̀ jálàbí àtọ̀ mọ́ dáadáa ó sì dáa agbádá lásán kò ní wá ọ̀tẹ̀ ní àwọn dúrọ́ọ̀sì ẹ̀yìn ẹ̀rí ni náà ń ta sí lẹ́yìn sí ọ̀rọ̀ wà ní nígbàtí ọwọ́ agbádá kọwọ́ ọ̀sàpárá kọwọ́ bùbá sí ọwọ́ jẹ̀máà wọ̀láì kọ̀dá tó kọ́dà ń zẹ́ ọlọ́ọ̀bá ní kúdù zinatakum asọ̀tí apútí wọn náà bá ọlọ́mọsára sí tọ́bà sọ pé jájọ lọ́jọ́ ó ní tọ́rà rẹ̀ òkè á ah, ṣe mùsùlùmí lọ́jọ́ báyìí asọ́tà máa ń wọ̀ kírun nìyẹn ẹran tó bá kùn lé tó bá padà wọlé tí èdè aago méjìlá ó tẹ̀ ní ní fílìn kankan aṣọ tá a máa ń wọ̀ kírun nìyẹn kí ẹsẹ̀ tí wọn náà ní jẹ́ káwọn èèyàn orí mọ́ ọ tó dé lè ká kìí sára wa tó yẹ rú àfààyàn aláṣejù ni aláàrí kan dá aláàwọ̀ kan gun ó sì fẹ́ sọ àwọn èèyàn nù ni ẹlẹ́kìnní àfáà tó wá ní ọfẹ́ ta ọ̀run tiẹ̀ kó fi ra yí àwọn ẹlòmíì sẹ́wọ̀n kápọ̀ ọ̀run rẹ̀ lọ́tà tó fi ra yí ara ló sì sàn ẹ̀rẹ́ àbúsáwọn tó pín sí wọn sọ́dọ̀ olówó ni wọn ò lè sọ́dọ̀ olówó náà ọ wá ta ọ̀run tiẹ̀ ọ ta ẹ̀sìn tiẹ̀ ó fi tú àwọn èèyàn lẹ̀ níbi tọ́lọ̀ ti ní bẹ́ẹ̀ ní kẹ́ẹ̀sì àwọn èèyàn àfáà sọ́n wọn ti ní wọ́n gbọ́n tẹ́ ó sùn náà kábàá kò jẹ́ wọn àmọ́ òkú òrí ọmọ náà Sokoto wa lòkè lóru kí n problem ẹ̀ èèyàn náà gbọ́dọ̀ ṣàṣejù bí ṣòkòtò kó clear ṣòkòtò wa kọ́ wà lókè kókósẹ̀ entity ẹ̀ wá dáa jù kọ́ wà láàrin ojúgun kọ́ wà láàrin ojúgun ṣòkòtò asọ́tọ́ dáa bí mùsùlùmí máa wọ̀ ànábì ni ìzáàrù mu'min ní sùsàk kọ́ wa ní àárín ojúgun àwọn àwọn ṣòkòtò èèyàn àbí bùbá tọ́wọ́ àmọ́ ṣòkòtò ọwọ́ wà ní ìsàlẹ̀ orókún arórókún mi tó dé akọ̀lí pọ̀kànra wà sáré dẹ gbogbo orókún láti ibẹ̀ abẹ́ ìsàlẹ̀ orókún dé ẹsẹ̀ gbogbo ẹ̀ wá sí ìrànà ìwó lélẹ́yìn àná àṣejù lélẹ́yìn àṣejù nìyẹn moderate moderation Islam mú wa tawassut ìwọ̀ntúnwọ̀nsì wakadhalika ja'alnakum ummatan wasata àwọn arẹ nìkan òun ní èmi ọ̀wọ́ ní sùsáàkì ń pè mí ṣùgbọ́n àfọ̀ mi ò ní dórí kókósẹ̀ jẹ̀mọ́ àfọ́sàṣejù sọ́sàsẹ̀ ètò yá ó ní èmi ó èmi ọ̀wọ́ ní sùsáàk ṣùgbọ́n afọ mi kò ní bọ́ sísàlẹ̀ kókósẹ̀ òkè kókósẹ̀ ní ọmọ wa kò ní dé orí kókósẹ̀ gan nípò pé yọ bọ̀ sálẹ̀ òkè rẹ̀ wọ̀láì ó ti ṣe ń tí wọ́n ní kó ṣe gbogbo ẹgbẹ́ bá ní pé sẹ́rí ìtọ́ da afdọ́ọ̀lù lèmi fẹ́ mú ìtọ́ dáa jù ọwọ́ ni tẹ́lọ̀ ní sùsáàk gbogbo tó bàbá aràn àti bùbá àti òkùnkùn gbọ́dọ̀ ju bí lọ ó ṣe ìtọ́ dáa jù mo kò clear gbogbo àti tiẹ̀ báyìí lè bọ́ sórí kókósẹ̀ kè bọ́ sálẹ̀ o bó ti wà ní orí kókósẹ̀ irú ẹni àwọn afá ló ṣe màkìrú ó ṣe ń tí ọ̀dà ìtakọ̀ tí ó bá ṣe ń takọ̀ tí ọba sọra yóò padà sí haram díẹ̀ díẹ̀ sòkòtò wọn máa wálẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ rẹ̀ yóò kàn bọ́ sálẹ̀ ni torí àti sọ tiẹ̀ bá bọ́ sísàlẹ̀ kókósẹ̀ haram ni haram haram ni tábà kan sọ ẹ ẹ báwọn ará mẹ́kà ẹ báwọn ará kínní kan ń fẹ́ ọfẹ́ pìtàkìtàn ni torí kó fẹ́ jogún kó gún ìsìnmọ́ tó fẹ́ gbà bẹ́ẹ̀ ṣé ebi tiẹ̀ ní kò sọ adé tiẹ̀ kò sọ bẹ́ẹ̀ máa wọ ṣòkòtò tí ọkàn yẹn nìsín sọ ní abẹ́ sàlámù sí sọ yọkùn ọ̀nù sàlámù kọ́ẹ́kọ́ ẹ̀ ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ ni lásìkò yẹn ẹlẹ́sẹ̀ ni torí kó ti kọjá ààyè ṣùgbọ́n kọ́ yọkùn ọ̀nù sàlámù tí ẹni kò sọ ẹni tó bá gbọ́ ọbí ọwọ́ ní ìmọ̀ ẹni tí ọba gbọ́ ìwá sì jẹ́lẹ́sẹ̀ rẹ̀ kò ní kọ́ lọ́run ó forí rẹ̀ jìn lálùkìyàmà kò sì ní kó forí jìn kọ̀kanwó bọ́kọ́ ọ̀gá gbàgbọ́ sọ nìsín gómìnà ní bẹ́ńkálẹ̀ ah gbàgbọ́ sọ pé kìnnìkan chairman union òjòkó yìí agbára àwọn ní wọlé yìí ṣé wọn ò ní sọ pé àwọn là ń bú èébú sí ajẹ́ ìbọn náà tà lọ sọ kì í ṣègbò òsì dápọ̀ ẹnìkan tó délé kọ́ kọ́nà bá ní ṣe àtúnṣe rẹ̀ àtàwa náà o Allahu alam náà alaikum salaam. jazakumullahu khairan ìwígbó lòun ń ta sọ lẹ́mìí jáde ọ̀nà méjì láti máa sọ. So ọ̀nà méjì náà sì ni indan nusuk wa nasak nígbà bá fẹ́ ṣe nusuk tá a bá fẹ́ ṣe hajj àbí umrah àbí ńgbà tí a bá fẹ́ pẹran fọlọ tá a bá gbé ihram umrah alabẹ́kẹ̀ Allahumma tá a bá hajj ní alabẹ́kẹ̀ Allahumma kápẹ́ umra àti hajj náà labbaika Allahumma umratan wa hajja àwọn afáàmá ní al-izhar bish-sha'ira onílé ìfín tá a fẹ́ ṣe hàn kò sí tọ́ka kò ní ṣẹ̀ríà ẹlẹ́ẹ̀kejì bá a bá fẹ́ pẹran tá bá fẹ́ pẹran á bisimilahi Allahu akbar Allahumma hadha minka wa lak ọ̀dọ̀ ti wá ìwọ náà láṣẹ pa fún ẹgbẹ́ àkíkọ̀ ni àdàkọ ọmọ tá a fẹ́ torí ẹ̀ pa ọlọ́mọ á di semi tu sẹ̀mí abíntù sẹ̀mí ẹ á sì dùn lẹ́yìn ọ̀nà méjèèjì tá a sọ yẹn gbogbo nta tá a bá fẹ́ dà orí ẹ̀mí wa ni máa wà a kì í wí jáde aláwọ̀mọ̀ ìnínà wáyé tù sọ yẹn fẹ́ kí á sírì ní òun sì jẹ́ tí ọba ṣe mistake wọn ni aláwọ̀mọ̀ ìnínà wáyé tù pardon sọláàtì dúrì asìlẹ̀ fẹ́ kí ọba ní dúrì tààbùdá ilẹ̀ tààlà ó kì tọ́ bá rántí pé a ọní aláìmọ̀mọ̀dá alásà ìlàmàkí àwọn náà láàbí pé kí n dàbí orin sáà àmì tọ́ tó bá ipá kan ẹ lọ tún wọn yé kí ṣùgbọ́n tó bá jọ́dọ̀ tí a sọ pé ẹ wùlẹ̀ fúra yín pírọ́blẹ́mù náà ní tẹ́lẹ̀ nígbà sàlàlà lọ alákìlẹ̀ ṣe alásà ìlàmàkí náà lẹ́ tó yẹ mọ́ fúnra ń problem ṣẹ̀dá islamiyya kò fààyè gbà ká máa fẹnu wí àníyàn bí di àní mo kò clear níbi gbogbo sàyẹ̀wò ìyàtọ̀ sọ́nà ní títì àsọyìn ọlọ́ọ̀ àlà number four aleykum salaam barakallahu fi. Huh. kúrán bá wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn kí tààrọ wíhù lọ ó wá gbàgbé váàsì kan kúrán sí bẹ́ẹ̀ tòsí rẹ̀ tó lè mú ó lè mú tí ọ̀bà ní jẹ́ pé iṣẹ́ tí ó ṣe ọ̀pọ̀ ó lè mú tíṣẹ́ tí ó ṣe ọ̀bá ti pọ̀ èèyàn kírun lọ nìsín kíyàsì lórí ẹ̀ ni pé èèyàn kírun lọ nìsín àkekèé kan wá ń bọ́ àbíjò ó wá sẹ́yìn èèyàn ní sọ pé sẹ́mi ah, àwọn abẹ́rẹ̀ pa àkekèé yìí yọ bẹ̀rẹ̀ yọ pa ṣùgbọ́n kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ turn around débi pọ́ wá kọ ẹ̀yìn sí kíbla ẹgẹ́ tó wà fi lè kọ ẹ̀yìn sí bá tẹ̀lé àtúnṣe láàtò bọ̀ ká pé wájú rẹ̀ náà ni ó ti nà ní nǹkan ló ń ẹ̀pẹ́ kẹ́jì sọ̀rọ̀ ni ó ti nà yọ bẹ̀rẹ̀ fọsọ́fọ̀ sọ̀làtò tó délé irú ẹni ẹ̀dá pé kuran tí ó gbé kì í ṣe pé yọ kọ ẹ̀yìn sí kíbla kì í ṣe pé yọ ṣe harọ́kàtọ̀ pọ̀ kuran bẹ́ẹ̀ bí window. kùn sí wà ní ọwọ́ sẹ̀sẹ̀ ọ̀hún haraka yẹn ti pọ̀ mo rò pé clear ó lè mú kó sì kó sì máa bá kíra rẹ̀ Allah àmì mo kọ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ń bí irun ọ̀ràn yẹn Allah àmì náà ọ̀dà ìbéèrè ti tán هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته. ìbéèrè kù ni. <coughs> Ah! ẹbí ọmọ ìbínú o wọ́n ní wá ìdè bàǹkà Assalamu alaikum warahmatullahi why is he life created as it test." why is he life created as it is wá ìdáhùn ìdáhùn pọ̀ lórí down again. The díẹ̀ báwo ni wọ́n ṣe dá ilé test for tẹ́sì fún wa tẹ́sì náà fún wa láàrẹ̀ èyí ò ní ka haram lẹ̀ èyí ní lè súnmọ́ abẹ́ ẹ̀kọ́ ni test ni kódà ó lè jẹ́ pé free of charge dẹ́nì kankan ọ̀sọ́yàn èyí ó sì ní lè súnmọ́ test nìyẹn lànàbí sallallahu alaihi wasallam sọ máa ń pé adúniya sí ju mọ́bí ọjọ́ ìnàtọ̀ káfí ilé ayé ẹ̀wọ̀n ni fún mùsùlùmí ìtumọ̀ ẹ̀wọ̀n kẹ́rẹ́ pẹ́ báyà àlè lówó àlè lọ́rọ̀ kan ní tán sọ gbọ́tùmọ̀ ẹni pé a lè ṣe tọ́ bá wù wá ṣùgbọ́n káfìrí ń tiẹ̀ àlùjànnà ni ń tọ́ wù ní kọ́ máa ṣe ẹnìkan ò mú sí then ilé ayé yọ ọmọ jẹ́ tẹ̀sí fún wa torí pé kèsì gbogbo tá à ń fẹ́ ilé ayé ní ilé ayé nǹkan mímẹ́ tá a fẹ́ táàní táàní rí ìmímẹ́ tá a pé a sì fẹ́ nǹkan mẹ́ta a fẹ́ táàní rí nǹkan mẹ́ta a sì fẹ́ tọ́tò láàmú rí téèyàn sì gba gbogbo ẹ̀ fọ́nà ọba Allah subhanahu wa ta'ala eléyìí sókè dáhùn ọlọ́ọ̀ọ́ àlọ́ àlọ́ ìzákùnlọ́ọ̀fẹ́. Hi. Okay. Sawa ni. Naam, sika ni. Sema kiasi sefer. Alaikum salam.